a kí ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò gbogbo àgbáyé ojú tẹ fi ń wò wò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wò nídìí àníjọrí ìgbé sọnù bí òṣèbí ọmọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tẹ bá wò wá ẹ máa rí i pé ìlú Ọ̀yọ́ gangan la wà báyìí kí ni ó gbé wa dé ìlú Ọ̀yọ́ bí kò ṣe nípa iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àwọn iṣẹ́ kan wà tó jẹ́ wípé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ ni tó jẹ́ iṣẹ́ ilé wa iṣẹ́ kan wá wà tàbí kí n sọ wípé iṣẹ́ pọ̀ jaburata ní ìlú Ọ̀yọ́ tó ṣe wípé ó bá Ọ̀yọ́ pilẹ̀ ní bí àpẹẹrẹ ọ̀kan lára rẹ̀ ni iṣẹ́ ìsọ̀nà yìí ẹ rí wípé ẹyẹ mi ò fapá kan fò bàbá mi kan bẹ ní ẹ̀gbẹ́ mi bí ẹni iyì ẹni ẹ̀yẹ ni wọ́n bẹ́ẹ̀ sì ni onímọ̀ ni wọ́n nínú iṣẹ́ tí à ń pè ní iṣẹ́ ìsọ̀nà bàbá kẹ́mi yóò gùn fún wa sà ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé. orúkọ mi ni abdulateef adélọ́wọ́ láti agboolé ọ̀túnṣọ̀nà ní ọ̀yọ́ aláàfin. ẹ̀mí yóò gùn fún wa gẹ́gẹ́ bí ilé ọ̀túnṣọ̀nà ọ̀túnṣọ̀nà torí ìgbà táà náà débi a rí welcome to ọ̀túnṣọ̀nà compound iṣẹ́ ìsọ̀nà yìí ǹjẹ́ iṣẹ́ ṣé iṣẹ́ tó ṣe wípé ó bá ìlú àbí ká sọ wípé ṣé iṣẹ́ tó bá ìdílé yín pinlẹ̀ ni ẹ dákun ẹ là wá lóye lórí ẹ. iṣẹ́ ìṣọ̀nà iṣẹ́ tí ó bá ìdílé wa pinlẹ̀ ni náà ló kọ́ wá fi jẹ́ ilé ọ̀tún sọ̀nà a bẹ̀rẹ̀ àwọn bàbá wa látijọ́ tijọ́ tijọ́ tijọ́ tá àti ẹ̀ tírù mi yóò lè rántí pé ibi tí wọ́n ti ṣẹ̀ wá nìyí torí ká pé ká gé kúkú látọ̀yọ́lé ní sí ọ̀nà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀nà wa dẹ̀ ni tó bẹ̀rẹ̀ kéde pé ó dá bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣíṣe pẹ̀lú aláàfin nígbà wáṣẹ̀ náà ni torí náà la fi ń pè wá ní ọ̀tún sọ̀nà aláàfin gbogbo tó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ tí ọba máa ń lò nígbà wáṣẹ̀ àwọn oníṣọ̀nà ni wọ́n máa ń ṣe tó sì wà ní òtàn bẹ́ẹ̀ di òdi òní náà pẹ̀lú àwọn ojúṣe kọ̀ọ̀kan tí a máa ń ṣe pẹ̀lú tó bá ti ń jẹ mọ́ aláàfin náà ni iṣẹ́ wa. ẹ ṣe é pẹ fún wa sà ìbéèrè mi tún ni pé kí gangan ni à ń pè ní iṣẹ́ ìsọ̀nà gangan gẹ́gẹ́ bí iṣẹ́ àjogúnbá yín. iṣẹ́ ìsọ̀nà ṣe jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ lára rẹ̀ ní tìǹtìmù táwọn ọba máa ń lò ìgbẹ́sẹ̀ sí àti ìjókòó ara rẹ̀ ní iṣẹ́ abẹ̀bẹ̀ tí wọ́n máa fi ń fẹ́ àwọn ọba lára wọ́n sì tún máa fi ń sẹ̀sọ́ sí ara ilé báńbáńbáńbá lóríṣiríṣi níṣẹ́ ọ̀nà wà fún òbí wà tó jẹ́ pé nǹkan ìṣúra táwọn bàbá wa máa ń lò ó sọ̀nà náà ní ọ̀ràn ọ̀ràn ó sọ̀nà ara ó ń dè a sì bàǹtẹ́ olóríṣiríṣi tó jẹ́ bí iṣẹ́ ìsọ̀nà tí a máa ń ṣe ó pọ̀ lóríṣiríṣi iṣẹ́ yẹn pín yẹlẹyẹlẹ tó pé awo la máa fi ń ṣe ara iṣẹ́ sọ̀nà iná ni iṣẹ́ tó tún ní ṣe pẹ̀lú nǹkan ìbílẹ̀ bíi iṣẹ́ àwọn oníṣẹ̀ṣe bíi ilé orí ni igbá àyà mi ni àpò àbírà ni lóríṣiríṣi níṣẹ́ yẹn wà igbá náà wà à ń ṣe igbá ajé à ń ṣègbọ́ Ọ̀ṣun à ń ṣègbọ́ Ọbàtálá lóríṣiríṣi ni iṣẹ́ ó wà fún iṣẹ́ ọ̀ṣọ́nà bó ṣe pọ̀ lọ lóríṣiríṣi ni. ẹ ṣe mo dúpẹ́ ẹ̀mí ni yóò gùn fún wa sàn ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni pé ìgbà wo gangan ni iṣẹ́ ìṣọ̀nà pilẹ̀ báwo ni iṣẹ́ ìṣọ̀nà ṣe bẹ̀rẹ̀. mo ti sọ ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé iṣẹ́ ìṣọ̀nà ó pilẹ̀ tírù mi yìí tí n lè sọ pé mo sá mọ̀ pé nígbà wáṣẹ́ ó pilẹ̀ látọ̀yọ́lé nígbà tọ́yọ́ ń bẹ ní Ọ̀yọ́ lé iná ni wọ́n wá rìn títí títí náà fi dé Ọ̀yọ́ tá a wà ní torí ibi táláàfin bá ti ń lọ ni àwọn oníṣọ̀nà máa ń bá wọn lọ ìṣọ́ọ̀ṣì ọ̀nà pilẹ̀ láti bẹ̀ ẹ̀sìn mọ̀ fáwọn ará àjọ kálukú ní máa ronú ní ọ̀jẹ̀ ọgbọ́n àtinúdá ọgbọ́n àtinúdá àtàwọn bàbá wa ń gbà yẹn ìníṣẹ́ ìṣọ̀nà yẹn kí ni sí ọwọ́ tá a máa ṣe o àbí láti ibi táwọn náà ti ń tán fi dọ́yọ̀ o iṣẹ́ náà làwọn àmọ̀ pé wọ́n ń ṣe bẹ̀rẹ̀ business. ẹ ṣe é pẹ́ fún wa sà ìbéèrè mi tún ni wípé gẹ́gẹ́ bí oníṣọ́nà tí ó sì ṣe pé iṣẹ́ àjogúnbá ni ǹjẹ́ àyípadà ti dé bá gẹ́gẹ́ bí ọ̀làjú tó ti wà ní ìsìn tó ṣe wípé àyípadà ń bẹ fún àwọn iṣẹ́ tí àyípadà wà fún iṣẹ́ sọ̀nà àbí kò sí àyípadà kankan fún un. àyípadà wà fún iṣẹ́ sọ̀nà torí ní táwọn bàbá wa ń lò láyé ìjọsí à ń lò ní ìsìn náà bọ̀tà yípadà kọ̀ọ̀kan tó wà fún ni pé lẹ́yìn pé ń gbà wá sí àwọn bàbá wọn kàwé most of our adájọ́ ọmọ wọn ń sìn àkàwé àwọn òpó òṣìṣẹ́ sórí mẹ́díà àwọn ọmọ ń post iṣẹ́ sórí mẹ́díà pé iṣẹ́ ìwà iṣẹ́ ìwà Ni mọ jẹ́ káwọn èèyàn tó mọ̀ pé iṣẹ́ ìwà ní ìsìn àwọn àyípadà kọ̀ọ̀kan tó dé ẹ̀kọ́ ojú ti là gba ti civilization sì ti lé tiwa àwọn àyípadà kọ̀ọ̀kan ti bá àwọn iṣẹ́ ìwà àmọ́ táwọn bàbá tó ṣe lẹ̀ náà là ń to aṣọ lé o kì í ṣe pé bóyá àyípadà náà rẹ́rẹ́rẹ́ o ní tí wọ́n ti ṣe lẹ̀ látàyè ìjọ́sí láwọn design tí wọ́n fi lẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lákàn ń dọ́gbọ́n amẹ́ndì ń bẹ́ táǹkàn dọ́gbọ́n tún ṣe níbẹ̀ kí mọ̀mọ́ fi ègbó níbi ìbéèrè Yorùbá pé àwọn nǹkan kọ̀ọ̀kan lákàn tún ṣe níbẹ̀ tó jẹ́ yí pé a lè pélé ìbọ̀tí tí wọ́n ti fi náà ni ti background wọn náà là ń lò ìsìn ẹ ṣeun ẹ pẹ́ fún wa ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè ni wípé àwọn ohun èlò pàápàá jùlọ bíi àwọn nǹkan tó ṣe wípé òun lẹ fi ń ṣiṣẹ́ ǹjẹ́ àyípadà ti dé báwọn nǹkan náà tó ṣe wípé bóyá a ti rí ẹ̀rọ tó ṣe wípé èèyàn tó jẹ́ ẹ̀rọ tuntun bíi àwọn ẹ̀rọ ìgbàlódé tó ṣe wípé wọ́n lè lò láti fi ṣe àwọn iṣẹ́ ìsọ̀nà yẹn iṣẹ́ yẹn kò sí ẹ̀rọ tó lè ṣe é ẹ̀ pé sí abẹ́rẹ́ sí ọwọ́ ni púpọ̀ nù nǹkan tá a dẹ́wọ̀n pé ń ṣe pé gbogbo ẹ̀ náà ni a lè lo mansin fún pé ayé mansin ọ̀wà bá wa ṣe irú èyí tí mò ń ṣe lọ ní ìsìn mansin ò lè ṣe bí ilé orí tí mò ń ṣe mansin ò lè ṣe kọ̀ pọ́síbù àmọ́ mo wọ ẹyọ lọ́yọ̀ kọ̀ọ̀kan àmọ́ dè mára tí a bá ń ṣe ni so iṣẹ́ nǹkan ṣiṣẹ́ tẹni tí ó máa ń kánjú ò lè ṣe kò sáàyè padà kankan lórí ọ̀rọ̀ pé bóyá ẹ̀rọ ìgbàlódé ó lè bá àwọn ènìyàn wa kódà ti mú àwọn awọ tá à ń lò a rò pé bóyá ńgbà kan wọ́n sọ pé mọ̀ sí nǹkan wà tí ọmọ sí awọ ẹ pé kò ní máa jẹ́ kínní nígbà yẹn wọ́n try rẹ̀ gbogbo ara dàbí awọ tí à ń fọwọ́ ṣe nísìn. ẹ ṣe ẹ pẹ fún wa sá ẹ dákun láti fi kásẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ ǹjẹ́ yàtọ̀ sí wípé iṣẹ́ ìsọ̀nà ilé orí pé àṣírí orí láwọn ọ̀làjú wọ́n ṣe àpò àbírà wọ́n ṣe abẹ̀bẹ̀ ṣé nǹkan tó jẹ́ bíi nǹkan bá bíi adé orí abẹ̀bẹ̀ ẹ̀yìn àpèrè ọ̀bà ṣé àwọn nǹkan tó ṣe àwọn nǹkan tó ṣe pé ẹ lè ṣe sẹ́sọ̀nà sí lára nù tó jẹ́ nǹkan tó mú ẹwà dé bá ọba bí àwọn nǹkan míì tún wà ní ààfin tí ẹ̀yìn tó ṣe wípé ẹ lè ṣe sẹ́sọ̀nà sí tí ó tó mú iyì àtẹwà fún ọba ìbéèrè àkọ́kọ́ nù ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ ní àfi gẹ́gẹ́ bí ìtàn ṣe fi yé wa wípé iṣẹ́ sọ̀nà jẹ́ iṣẹ́ tó bá ìlú yìí ìpìlẹ̀ ṣé ẹ̀yin tẹ́ jẹ́ onísọ̀nà ṣé ẹ ní oyè tàbí ibi tó múnádóko bóyá àyè tó múnádóko fún yín ní ààfin ọba ìlú Ọ̀yọ́ bí. ẹ ṣe àkọ́kọ́ béèrè ni pé. Pe ṣé iṣẹ́ ìṣọ̀nà mú ẹwà a tún lè dára sí nǹkan míì yàtọ̀ sí adé yàtọ̀ sí abẹ̀bẹ̀ kò sí nǹkan tá a lè dára sí ní ààfin ẹ máa wo ìtẹ́ tí wọ́n máa ń tẹ́lẹ̀ tí baba máa ń gbẹ́sẹ̀ lé tí aláàfin máa ń gbẹ́sẹ̀ lé ẹ rí i pé orí ìkànnì òun ni awọ tí wọ́n lò oníṣọ̀nà ní òórùn awọ yẹn tí ò fi ní jẹrà tí ò fi ní bàjẹ́ tí ò fi mọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ṣe yẹn ara ṣe wa nìyẹn ó dẹ̀ ní báwọn bá a ṣe tó fi jẹ́ pé ìwọ yẹn kò ní jẹrà iṣẹ́ sọ̀nà ni ara nǹkan tá a tún dára sí ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lórí pé jẹ́ ilé ọ̀tún sọ̀nà àbí iṣẹ́ sọ̀nà ká má ilé torí iṣẹ́ ilé ló bí iṣẹ́ ó ni wọ́n fi pe iṣẹ́ ìjà nípa kan tá à ń ilé wa lóyè tá à ń tí ọba bá jẹ gbogbo ń tó jẹ mọ́ adé tí ọba máa dé ọ̀tún sọ̀nà ló máa mójútó tí ọba ọba sì ṣe nǹkan kan níbi adé wọ́n ránṣẹ́ sí ọ̀tún sọ̀nà pé ọ̀tún sọ̀nà ẹwà torí aníkà nínú ààfin tó jẹ́ ká àti a sì níyà tí máa jẹ́ pé ìyá tiwa náà nínú àwọn ayaba tí a máa lọ bá pé ìyá àwọn ọ̀tún sọ̀nà rẹ̀ mọ̀ pé nínú ààfin oríṣiríṣi káàpọ̀ kálukú ló dẹ̀ ní ìyá ní àwọn ilé tó ní ojúṣe tí wọ́n ń ṣe ń bẹ àwa náà ní ìyá nínú ààfin tí a máa ń lọ bá wọn ń bí mo ṣe kéré mọ lọ́jọ́ orí náà àìmọye nǹkan tó jẹ́ pé àwọn bàbá wa wọ́n mú wa lọ sínú ààfin láti lọ tún ṣe lára adé pàápàá jùlọ lára àwọn àgbà tí ọba bá fẹ́ máa ṣe àwọn àjọ̀dún kọ̀ọ̀kan bí àwọn àjọ̀dún ọba òòlù ṣẹ̀ṣẹ̀ fún adé ṣẹ̀ṣẹ̀ fún ni wọ́n ṣòṣòkò ni àwọn àjọ̀dún oríṣiríṣi báyọ̀ ọ̀tún sọ̀nà wà ń bẹ̀ láti lè gbé adé tí ọba òde jáde tọ̀rọ̀ tó ń sọ̀nà ní ọ̀wọ́nú káà tí adé wá láti gbé jáde tí wọ́n bá dẹ̀ ṣe ààbọ̀ adé ni á ṣe nǹkan kan ni ọ̀tún sọ̀nà ni mo wà níbi tí wọ́n ti bọ adé ọ̀tún sọ̀nà gan ni mo bọ adé tí ó jẹ́ ti aláàfin nígbà wáṣẹ̀ di àsìkò tá a sì ń sọ yìí náà ọ̀tún sọ̀nà náà ni máa ń ṣe ìbéèrè tí mo fẹ́ẹ́ fi parí gbogbo ìbéèrè ni pé ǹjẹ́ ìdojúkọ tiẹ̀ wà nínú iṣẹ́ yìí pàápàá jùlọ ǹjẹ́ àti ẹ̀rí àwa èwe ìsìn bóyá inú wa ti ẹ̀dùn láti wá kọrú iṣẹ́ ìsọ̀nà báyìí. Hmm, ìdojúkọ ó pọ̀ lára àwọn ìdojúkọ ni ẹ rí i pé mo sọ pé nígbà wáṣẹ́ àwọn bàbá wa kò sí pé lẹ́yìn pé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú aláàfin pé báyìí á ṣe pẹ̀lú bàbá o tí bàbá bá ń lọ sóde wọ́n ránṣẹ́ sọ́tún sọ̀nà alójúṣe àmọ́ ìdojúkọ wa náà ju pé iṣẹ́ yóò ìpolongo rẹ̀ síta ọ̀pọ̀ nígbà táwọn bàbá wa ń bẹ àmọ́ nísìn ó ti pọ̀ táwọn èèyàn ti mọ̀ pé iṣẹ́ ẹ̀sán náà ń bẹ dáadáa kódà ní gbogbo ìgbà kan náà ọ̀tún ilé iṣẹ́ ọ̀ṣọ̀nà jẹ́ iṣẹ́ ìṣọ̀nà àti iṣẹ́ igbá kíní jẹ́ ìpilẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ state tọ́jú pé tí wọ́n bá lọ bíi trevia ni àbí nǹkan kan wọ́n fẹ́ ṣe bíi pàtẹ kan ni tí ó jẹ́ bí àgbáyé wọ́n ránṣẹ́ sí oúnṣọ̀nà wọ́n ránṣẹ́ sí oúngbà láti wá display láti wá ṣàfihàn nǹkan tí ń bẹ lára àwọn nǹkan àrà tí ń bẹ ní Ọ̀yọ́ state ká má tó sọ pé Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kejì lórí pé jáwọn ọmọ ń wá ọmọ aráàtọ̀ ò lè kọ́ṣẹ́ ẹ rí i pé mo jókòó kì í ṣiṣẹ́ kan tó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pọ́ gba sùúrù wọ́n bí irú mi àtàwọn míì tán tó jẹ́ gbọ́n mi tó jábò mi wọ́n bí wá sí díẹ̀ ló jẹ́ kó mọ́ wa lára láti kékeré kò jẹ́ kó ro wá lójú láti ṣe so àwọn ọmọ táwa náà bí kọ̀ọ̀kan bí wọ́n bá lọ skul tí wọ́n bá ti dé àwọn náà ti wà ń jókòó ti wá so wọ́n fi ń lè mọ nǹkan pa iṣẹ́ sọ̀nà yẹn àmọ́ ọmọ tí wọ́n bá bí láti tí wọ́n bí níta tí ò kí ń ṣe ọmọ ilé oníṣọ̀nà kò lè jó kò lè ṣiṣẹ́ yìí. tó bá lè ní sùúrù ẹ̀m pé kèsì sẹ́ẹ̀ kan jú nísìn màá mú owó ẹyọ kan màá dé màá mọ́ mo lẹ́yọ kan màá dé tí mo bá fẹ́ ṣe iṣẹ́ ọ̀nà náà ẹyọ kọ̀ọ̀kan ni kèsì sẹ́ẹ̀ tákàn pèsè ẹnu mọ́ sìn láàrín gbùrùrù kèsì tó ẹni tó bá rojú kò lè jókòó kò ní lè ṣe kò ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà ẹ ṣeun a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àyè tẹ́ fi gba àwa ẹ̀yà Yorùbá TV láti wá fi ọ̀rọ̀ wa yín lẹ́nu wò ǹjẹ́ tá a bá tiẹ̀ tún nílò yín láti tún fi béèrè ìbéèrè kan àbí méjì ṣé ẹ lè fààyè gbà wá. àǹfààní wa àǹfààní wa. ẹ dákun ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí fáwọn aráalé. orúkọ mi ni abdulateef adélọ́wọ́ láti agboolé ọ̀tún sọ̀nà ọ̀yọ́ aláàfin. ẹ ṣe àdúpẹ́ sáà. 人民有不服。